ọmọlàhájì kó jẹ́ owó oògùn àbówó tí wọ́n bùn ọ èyí méjì náà ni máa lọ mọ́kà ẹni tó ti sẹ́rí owó àtẹni tí wọ́n bùn so oríṣẹ́ tó bá ṣe tó fi lọ hajj tó bá ti jẹ́ pé iṣẹ́ àràmù ni mọ́dà rẹ̀ láàmú so orí iṣẹ́ tẹ̀yìn bá fi àràmù ṣe ọlọ́run ò ní gbà lọ́wọ́ yẹn mọ́jẹ́ nìkan tán owó tá a rí látara owó èlé owó tá a rí látara tẹ́tẹ́ owó tá a rí látara ibi àti ń ṣiṣẹ́ tó jẹ́ pé ọtí wọ́n ń ṣe ń bẹ̀ owó tá a rí tó jẹ́ pé agbá àwọn èèyàn ni dúkìá òun dúkìá ó sì kójọ kójọ ọlọ́run lọ́mọ́kà wọ́n ní tọ́ba ti ní labbaik Allahumma labbaik ajẹ́pẹ̀ wọ ọlọ́run wọ́n ní tí wọ́n máa sọ fún wọn ni pé la labbaika wala sa'daika ọlọ́run ọ̀dà olóhùn kọ́dà ibi ọwá yìí kò sóríire ń bẹ̀ fún. hajj esi ọ̀ranyàn fẹ́ni tí ó bá ní owó wọn ò ní kọ́ jẹ́ gbèsè kọ́ da àwọn ọmọ sí yọnu nínú ilé ọ̀sánwó skul ọ̀sánwó lé ọwọ́ lọ́n lọ́ mọ́kà nítorí pé ìwọ́n náà gbọ́dọ̀ dà láàyè túláàsì àwọn àǹfààní bí ọba ṣiṣẹ́ agbára fún ọ ọlọ́run ọba ò ní ọlá o owó òlu owó tán fi da títì owó tán ká fi gbẹ́ kọ́tà owó tán fi ni èèyàn wa lọ́rán àwa tú owó yìí wò á rí i pé owó oṣù kánsẹ́lọ̀ àti chairman ni nínú owó oṣù yẹn ló ti yọ ten million fẹ́yàn mẹ́wàá àwọn afáà ní hajj náà ọlọ́run gbà yóò tún gbà fún chairman náà ipe ọ̀ràn àwọn èèyàn lọ́wọ́ láti sin lọ àmọ́ tá a bá tú owó yìí yẹ̀ wò sọ̀rọ̀ pé tó bá dàrú mọ́ wa lọ́wọ́ kò lè dàrú mọ́ lọ lọ́wọ́ tá a bá tú owó yìí tá a gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ àwa rí i pé owó náà ni owó ọ̀nà ni eléyìí owó àwọn pẹnṣánìà ní ọlọ́run ò ní gbà o mọ́tàn rẹ̀ nítorí ọlọ́run òṣìṣẹ́ lọ́rọ̀ yẹn fún ọtọ̀ balagbara nídìí bẹ́ẹ̀ owó haram àìfi lọ maka o sàmánu kan ní Kwara state ní ọdún mẹ́fà sísìn àbọ̀dún márùn sísìn wallahu alam ọ̀ràn èèyàn one ten one ten ọgọ́rùn kan àti èèyàn mẹ́wàá a'udhu billah ọgọ́rùn kan àti èèyàn mẹ́wàá lọ́rọ̀ àlọ́ ẹ dákun tọ́ àmọ́ bí ó ti rí àmọ́ tó bá jẹ́ pé owó ìlú bá ní wàhálà ni bó bá jó wo tarẹ̀ ló ti rán yàn one oh ten ọmọ kùnà o abẹ́lẹ́ ọ̀kọ́ ló ń gbà fún àṣà máa ń sin àbí ìtẹ̀yìn ọba máa kéèyàn má dájọ́ lérí lérí olóṣèlú ẹ sọ́ra fún wọn o ebi tí ń pa wá ebi tí ń pa wá àwọn olóṣèlú lọ́dọ̀ alẹ́ o gbogbo àwọn olè tí wọ́n mú káàkiri yìí ọ̀pọ̀ wọn náà ní ràn lọ́mọ́ká o gbogbo tó lé yìí tó lé tó lé yìí àwọn níwájú lé bẹ́ẹ̀ lẹ́yìn kádàrá ọlọ́run abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́mọ́sá ìtura lẹ́nu ọ̀jàgá wọn ó lè agbára ọlọ́run ní bá rí èèyàn tó lóun ń ṣe pọ́lítíìsì pé pọ́lítíìsì là ń ṣe ò níṣẹ́ mi ọ̀rọ̀ rẹ léwu ayédàkọ jásàlì jẹ́nà àbíkọ́ gbaná lọ ìdíbà kan méjì náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní yá ayọ́ alladhina amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo anfiqu min tayyibati ma kasabtum tẹ́ bá fẹ́ ná owó sójú ọ̀nà ọlọ́run láti fi sin lọ́run èyí tó dáa nínú iṣẹ́ ogun yín ibẹ̀ ni kẹ́ ẹ ti mú o bọ́lọ̀ ń ṣe sọ́nà mọ́sọ́ yẹn ọlọ́run ní ibẹ̀ ni kẹ́ ẹ ti mú o